ọkọ mi kí ni mo ṣe fún ẹ tó fi fẹ́ máa bà mí nínú jẹ́ tí ń bà mí nínú jẹ́ ẹ̀ ṣó ti gbàgbé pé èmi àti ẹni májẹ̀mú ni ṣé o wá fẹ́ mú májẹ̀mú tá a jọ níṣẹ́ ni nígbà kan rí ìgbà kú ìgbà tó bá wù mí ni mo máa ń wọnú ilé ẹ wá ṣùgbọ́n nísìnyìí mo ti dàbí àjèjì nínú ilé ẹ ayé ò gbà mí bíi ti tẹ́lẹ̀ mọ́ ó ṣẹlẹ̀. Kọ́mi Kọ́mi Send you back again now because we got to go home. Ìwọ ṣe má jẹ́ ká èmi fi òpin nǹkan tó yẹ ká máa sọ nísìnyí kò what's the next thing ibo ni ká ti bẹ̀rẹ̀ ibo ni relationship wa ń lọ. okay uh, the next thing i think really the ultimate thing náà ni ẹlẹ. Uh, <laughs> uh. who is it. ọ̀rẹ́ mi ni kí ló ṣe. ẹ̀ ṣé mo bá a kínú lé tí o bá ah, ah, irú béèrè wo ló béèrè lọ́wọ́ mi irú béèrè burúkú wo ló béèrè lọ́wọ́ mi ojú mi ibi lèmi àtọmọjọ wà dídí tó bá mi ń ṣọ́ọ̀bù tó sọ mi pé ah, ojú mi ló ṣe pé tó gbé fóònù tó ní à ṣẹ́gun mò ń bọ̀ òde tọ̀ lóró ṣọba kìíní lé ṣọba kìíní lé ẹ́. wéréwó lélẹ̀. kí ló ṣe ẹ́ náà abẹ́ òkè yóò fẹ́ mi wèrè báyìí sọ́kọ́ lọ sí ní tiẹ̀ ẹdúró ṣé ìfẹ́ ló sọ ẹ̀dá nìdí báyìí ẹlẹ́dàá mi gbà tí mo dẹ̀ ń béèrè tí mo ń tọrọ ọmọ mo dẹ̀ yan ọ̀nà ẹ̀ fún ẹ̀ omi ìbéèrè àrìndí ọmọ lọ́wọ́ ẹ̀ kí ló dé tọmọ mi wáyà àrìndí kalẹ̀ báyìí torí pé mo ti ó ti ń jọ ti rí ìdílójú mi o ó ti jọ ti rí ìdílójú mi o kí ló ṣe é gan when do you want to wake up? Dùmọ̀lá wake up wake up ó sùn.